Yoruba Unit 19, Basic Dialogue, Dialogue for Learning. Ebon. Lebon. Lebon. fọyín lebon. fọyín lebon. Baba fọyín lebon. Baba fọyín lebon. Bàbá fọyín lẹ́bùn irú irú rúwọ rúwọ ẹ̀bọn rúwọ ẹ̀bọn rúwọ aṣọ aṣọ ìlú ìlú àti ìlú àti lù aṣọ àti lù aṣọ àti lù ìwé ìwé ìwé aṣọ àti lù ìwé aṣọ àti lù wà wà wọ́n wà wọ́n wà bo ni wọ́n wà bo ni wọ́n wà níbo ni wọ́n wà níbo ni wọ́n wà inú inú àpótí àpótí inú àpótí. No, àpótí nú àpótí wà nú àpótí wà nú àpótí wọ́n wà nú àpótí wọ́n wà nú àpótí kó wọn kó wọn ẹ lọ kó wọn ẹ lọ kó wọn dúpẹ́ dúpẹ́ ọwọ́ ọwọ́ bàbá yín bàbá yín lọ́wọ́ bàbá yín lọ́wọ́ bàbá yín dúpẹ́ lọ́wọ́ bàbá yín. dúpẹ́ lọ́wọ́ bàbá yín ẹ lọ dúpẹ́ lọ́wọ́ bàbá yín ẹ lọ dúpẹ́ lọ́wọ́ bàbá yín.